الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الحمد لله المستحق لذكر الذاكرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة برعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó lẹ́tọ̀ sí ká máa rántí rẹ̀ gbogbo ẹni tí rántí ọlọ́run ọlọ́run ọba aláàánà ló yẹ kí wọ́n máa rántí gbogbo ẹni tí ń rántí nǹkan míì tó gbé sẹ́mi tí ń sìn tí ń kì í tí ń yìn tí sì ń darí ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ onítọ̀hún kò kí sọ̀rọ̀ ọlọ́run àzàkìrún àwọn tí wọ́n máa rántí ọlọ́run ní gbogbo ìgbà àwọn náà ni wọ́n darí zikiri wọn lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó wá fàwá sínú àwọn tí wọ́n rántí ọlọ́run nìkan táyé rẹ́fì nǹkan míì máa lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba aláàánà lọ́ba tí a dúpẹ́ fún o gbogbo àwọn tí wọ́n gbé nǹkan míì sẹ́mi táwọn náà rántí lọ́sàn-án lóru tí èso ọlọ́run kọ́lọ́mọ́sàbá ni yí wọn padà sí dáadáa ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ayọ́mayá mi lilu ìlérò mú kí gbogbo yín pátá wọ́n bẹ̀rẹ̀ lérí gbogbo àwọn adarí ìlú èdè gbogbo àwọn àfá àti gbogbo àwọn ọmọ ya lọ́kùnrin lóbìnrin àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ mọ wa ní tí wọ́n ní káfí bá sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀sìn tá a fi wa ó sì jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ Yorùbá ta fẹ́ràn púpọ̀ òun náà ni zikirullah àsìkiri ìrántí ọlọ́run àhàmíyàtò zikirillah báwo ni ìmọ̀rántí ọlọ́run ṣe pàtàkì nínú ìsẹ̀mí mùsùlùmí àníwá òun àwọn nǹkan wo láàmà fi rántí ọlọ́run wọ́n wá ìdòhò àǹfààní wò láwàárí tá a bá ń ṣe síkìrí sẹ́nìkan yóò pèrè mùsùlùmí yóò wà nílé ayé kò ní máa ṣe zikirullah zikirullah àwọn náà ni wọ́n máa ń dàpè ní síkìrí wọ́n lé afẹ́ lọ lè ṣe síkìrí azikiru kí ni pè ní zikiri wà ádámù ní síyáni láàyè azza òun náà ni kéèyàn má gbàgbé ọlọ́run nígbà kọ̀ọ̀kan ó sùn Allah ó lójú oorun wọ́n ma lálàá jẹ́ wọ́n ma lálàá pẹ̀lú ìbádà pẹ̀lú zikiri o jí báyìí zikiri lọ́kọ̀ ọmọ bẹnu o ń gbági báyìí kọ́ fẹ́ wọ tọ́lẹ̀tì zikiri ló ṣe bọ́ jáde zikiri ọfẹ́ jẹun zikiri ọfẹ́ jáde zikiri ọfẹ́ wọlé zikiri ọfẹ́ gun mọ́tò zikiri nǹkan tí ọ̀dá yọ sí ọ ó lè zikiri orí nǹkan tó dá ó lè zikiri zikiri yìí òun náà ni kéèyàn má gbàgbé ọlọ́run nígbà kọ̀ọ̀kan fìlìkọ́líbí èyàn nígbàgbé rẹ̀ lọ́kàn sáàmì àwọn èèyàn yóò ma lura wọn látara ìmọ̀tẹ̀ zikiri láti máa fi yin ọlọ́run ma fi kí ọlọ́run wòlíjẹ̀wárẹ̀ àwọn eríkèríkè ara wa a fi rántí ọlọ́run tó ó sì jẹ́ pé ọ̀nà mẹ́ta ni mùsùlùmí òdodo ti máa ṣe fíkìrí alqalb ọkàn rẹ̀ ìrántí ọlọ́run wà ń bẹ̀ tí ò ní sin kan mímbẹ̀ lẹ́yìn ọlọ́run tá a máa sìn tá a máa yìn tá a máa pè tá a máa bẹ̀ tá a máa wọlé lọ́sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà àwọn rẹ̀ ò dákẹ́ láti máa fi porúkọ ọlọ́run láti máa fi yin ọlọ́run bá nàbì Muhammad sì gbé kalẹ̀ láìní erékèrékè ara rẹ̀ kò ní tako nítòsí kíní nítò gbàgbọ́ àti tí ó ń sọ jáde ní ẹnu èyàn tá a mọ̀ pé tọ́wọ́ ti dẹ̀yìn jímọ̀ níjọ́ friday lẹ́yìn alásàrì láìlá ìlàlá àìlá ìlàlá àìlá ìlàlá àìlá ìlàlá ṣe mọ̀ pé ìṣẹ́ sí kiri ní àbí tọ́ ọwá di àárọ̀ ìjọ sátọ̀dẹ̀ lábábá tí ó gbé ìpèsè lọ sí eré tàbẹ́ta ọ̀tọ̀ ní tọ́wà lọ́kàn rẹ̀ ní tọ́wà lọ́kàn rẹ̀ náà ló jí káká ìpèsè ma ní ọwọ́ kìí sọ lọ́hùn lọ́wà lọ́kàn ẹ̀ níkan fẹnu lásán sí kíní níkan fẹnu lásán wí ni síkiri ẹnu lásán ti tó nílẹ̀ Yorùbá ẹjẹ́ àlọ́lẹ̀ ìmọ̀ kí ni wọ́n ń pè ní síkiri bóòlù ànábì ṣe ṣe síkiri àwọn nǹkan wo lànábì ṣe àwọn nǹkan wo lànábì fi ṣe síkiri. báwo la zikiri ṣe síkiri jíjẹ ahàmíyàtọ̀ zikiri la ajima'a ahlu sunnati wal jama'a kulluhum ala anna zikra ibada bóò láti máa pàtàkì zikiri gbogbo ahlu sunna pátá tó jẹ́ musulmi òdodo tí ń tẹ̀lé sunna gbogbo wani ni wọ́n panu to kọ̀ṣẹ́ nìkan ipe zikiri ìbáàdà ni tá fi ń súnmọ́ ọlọ́run ọba wa tó sì jẹ́ pé tẹ́yìn bá wálé ayé tí ọba ṣe síkìrí tọ́ba ẹ láyé kò ní wọ àlìjánà ọlọ́run zikirullah ibada ọlọ́run ọba ẹ̀sìn ni amarallahu ha ọlọ́run pàṣẹ rẹ̀ bọ́ọ̀ rẹ Tani rẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ àárín rẹ àti parí rẹ ọwọ́ o báwo lọ sí wa anáná ti àlá ẹ̀yìn mọ́yẹ problem tó wà lẹ́rẹ́ pẹ́tẹ ẹ̀tẹ́nìkan lè yanjú ẹ̀ lẹ́yìn àlá kí ló wá dé tó fẹ́ gbàgbé ọlọ́ ọmọ ya wọn challenges tó wà lẹ́rẹ́ pẹ́tẹ ẹ̀ ti ń pọ́ lẹ́kún kò sẹ́nìkan tó lè mú kó àfọlọ́ sórí tó ń fà tó ń fà tó ń fà kó fẹ́ kọ́ tiẹ̀ lọ́wọ́ yẹn kò lè tẹ́ lọ́wọ́ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kí ló wá dé tó ní ẹ máa rántí ọlọ́run ọ̀run tó lọ náà ẹnìkan ò ní gbọ́ lẹ́m̀bẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n pàṣẹ ó ní ẹ ní zikiri torí tó jẹ́ agbèdàrí lẹ́kọ̀ọ́ yìí wá òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lọ lè mọ kí ni wọ́n ń pè ní zikiri ẹlẹ́ẹ̀kejì ká gbà pé àwọn alùsùnà wal jamaa wọ́n máa ń ṣe zikiri bá nẹ́bí sì gbé e kalẹ̀ zikiri ti yín èyí dẹ́yìn ṣe tí ọba súnà mú yẹn òun lẹ́ẹ̀ máa ń sọ pé àbá yín ṣe lẹ́sìn wá yọ wá kúrò láàrin àwọn oní zikiri àwọn òsì ní ṣe zikiri lọ́nà bídíà ọ̀nà súnà láàmú zikiri ni láàmú lò gbogbo àwọn tí wọ́n ṣe bídíà náà kọ́lọ̀bà tàmálẹ̀ sójú wọn kọ́lọ̀bà aláà kọ́ tàmálẹ̀ sọ́kàn wọn kọ́lọ̀n jáwọn náà gbé síkiri wọn gbọ̀nà tánàbí síkíní tánàbí gbígbà àtàmọ́bà ṣiṣẹ́ sófò torí pé kúlò àti gbogbo ọ̀nà tánàbí bá gbé kalẹ̀ tí ìbá ti yẹ kó tí máa ń sè mí ọba a ọlọ́wọ́ba ńlá ó sọ fún wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ba ní ya ayyuhalladhina amanu ọlọ́wọ́ba ní mo pè yín olùgbàgbọ́ òdodo udhkurullaha dhikran kathira ẹ máa rántí èmi ọlọ́wọ́ba púpọ̀ ẹ má jẹ́ ọjọ́ pàṣípò kan lẹ́ẹ̀mọ́ rántí ọlọ́run ọlọ́run ní kathira gbogbo gbogbo àsìkò àbí tó ń bá gbé ọlọ́run nìkan lókù kọ́dà sí fìdí gan ẹ̀wọ́n bá tún jí kílá kọ̀kọ́ mú bẹnu zikiri alhamdulillah lẹ́sí àyáná bada máa máa tànàwà ilé ìdùsùn tó fi wá lu ọjọ́ ayé rẹ̀ tán ọgbọ̀rọ̀ dákẹ́ lẹ́ni tí ọmọ zikiri bó o ṣe fọkàn sí lọ́mọ fẹnu sí lọ́mọ fẹ́rẹ́ kiri kara sí torí zikiri gan lọ́lọ́run fi dá wa ọlọ́run bá ní ẹmọ láti ní púpọ̀ ẹmọ́jọ jẹ́ zikiran kọ̀lílà ọlọ́run ní zikiran kẹsíra kò ní nọ́mbà jama ọkàn mọ́hánà ẹ̀yọ́ máa yá mi ọlọ́wọ́ bá ní wasabi huhu bukratan wa asila ẹ máa fọ̀ mímá zikiri nìyẹn náà subhanallah alhamdulilayi ẹ máa ṣe láàárọ̀ ẹ bá ti kásùbà tán tó bá dẹ̀yìn alásàrí náà ẹ tún jòkó ẹ tún ṣe sẹ́mi àti ẹ sáà jòkó ṣe asẹ́nifá wasabi huhu sábàá yusabihu sabihuhu aṣẹ ọlọ́ọ̀ni ẹ máa ṣe subhanallah lẹ́yìn àṣùbà àti lẹ́yìn kíní àti lẹ́yìn alásàrí nírọ̀lẹ́ suratu al-azab aya 41 àti 42 sọmọ kí wọ́n lọ bá pa ọ́ láṣẹ tó bá tẹ̀lé ìyàlọ́jẹ lẹ́yìn náà oore tó wà ní síkiri ò ní rí alimusilimu la yashtagilu an dhikrillahi bi shay'in fi hayatihi ọlọ́wọ́n bá ipe ẹ mò ń ṣe nǹkan kan lọ́wọ́ ni gbogbo tó ń ṣe lọ́wọ́ yẹn náà ọmọ ọmọ ṣe síkiri bọ́ọ̀ ọ̀fẹ́ sọ yíyìn kalẹ̀ lábẹ́ mọ́tò ó ní bisimilá ó lè dékèrè ó rójú tu ẹ̀ mọ́ ó ní aláhùnmá lásàhánà ilá máa jẹ́ àtàwọn sàhánà wà á ń tẹ̀tẹ̀ jẹ́ àlèlò hasina ìdá sí ìdá sàhánà bó sì ń tọrọ ọrùn o àfi tí ọlọ́ọ̀bá sì rọrùn sí kiri lọ́mọ fi yanjú ẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́ba ni yá ayọ́ lẹ́dínà àmànù mú pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo látòlé hikum amúwáàlùkùm ọlọ́ba ni àwọn owó ta kó lè yín lọ́wọ́ ẹ má jẹ́ ó di yín ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ wàlá awladukum àwọn ọmọ yín tẹ́ bí ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ azikirila kúrò níbi ìrántí ọlọ́run owó rẹ mọ́tò rẹ ilẹ̀ property iṣẹ́ kò gbọ́dọ̀ di ọlọ́wọ́ láti ìrántí ọlọ́run torí ìrántí ọlọ́run látòrí ẹ̀dá ọ akàdékọ̀ wádìí mú mú kó lè ráàyè kó lè lálàáfíà tó fi mọ̀ rántí ọlọ́run ọlọ́run bá ní ẹmọ rántí mi gbogbo gbà owó òun náà ní bí àwọn èèyàn lọ́wọ́ lẹ́nu ẹlòmí gbọ́ ti ra fóònù kan tó ti rówó tó ti rówó fóònù ra iphone ní òjìnà ti ọlọ́mọ bọ́ bá jí báyìí tó fẹ́ sí fóònù báyìí ọ̀tọ̀ ni tí ọmọ wò ń bẹ̀ ẹlòmí ra mọ́tò tán mọ́tò ní òjìnà ti ọlọ́mọ ẹlòmí ìjọba ọjọba tán ó ní tó kù ní pé kó wọn lọ lè farapamọ́ sọ́dọ̀ àwọn ìyá àgbà àwọn aláwo nígbà àwọn ládọ́wọ̀ ẹ̀ tán ó fìràn ti ọlọ́run ọlọ́wọ́n bá ní owó tẹ̀yìn wá káwọn ẹ má jì í síkìrì lọ lẹ́mìíyàn o lẹ́yìn náà àwọn ọmọ yín torí ọmọ torí ọmọ torí ọmọ ẹ má torí ọmọ o kẹ sí síkìrì yín sọ́tùlù mọ̀nàfikún àyà ẹlẹ́kẹsàn-án wàhádà Allahu dàkírínà ìdàdàkẹrúhu Allahu adahum annahu aláàní gbogbo ẹni tí má ti rántí òun òun náà mọ̀ rántí ẹ̀ ọlọ́run sàdéhùn tọ́ba tó ń ṣe síkìrì ètò bẹni pé ojú ọlọ́run ọba ń bẹ lára rẹ kò sígbà tó ọlọ́run rí ọ tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run ọba aláwọ̀ máa ròyìn rẹ láàrin àwọn màláíkà ní pé lágbájá ó ṣe síkìrì ni o lágbájá ń ṣe lọ́wọ́ báyìí lágbájá síkìrì ní máa o ọlọ́run ọba ní fadkuruni ẹ̀mọ̀ aráàtì mi ẹ̀mọ̀ ṣe síkìrì èmi náà sì máa rántí yín láàrin àwọn indẹ̀lìmọ́là àsànà fìlìmọ́là ilẹ̀ àdá ọlọ́wọ́ ọmọ yìnyọ́ lọ́wọ́ tí wọ́n ń yìnyọ́ fáwọn mọ̀láyíkà lọ́dọ̀ àwọn mọ̀láyíkà ẹni ilé lóṣèkí ni iná lọ́jẹ́ ọgbàjúmọ̀ ń sánmà àìmọye ẹlòmíì tí wọ́n mọ̀ lérí ilẹ̀ tí wọ́n mọ̀ ń sánmà wọ́n sì mọ ẹlòmíì sánmà wọn mọ̀ òun náà zikiri téèyàn ṣe káàlì yá láàrin òun àti òun ọlọ́run ọba tẹ́nìkan kan ọmọ tí ò fi ṣe kárí ni ṣẹ́rí gbogbo àwọn kó tẹ̀sán bá sọ̀rùn káàkiri káwọn aranjú káwọn zikiri kọ́ yẹn o ní ṣe tara ẹni o ní padà bọ̀ wábẹ̀ kọ́ ọmọ arántí ọlọ́run ọba nínú òkùnkùn kọ́ ọmọ arántí ọlọ́run ọba lọ́gànjọ́ lóru kọ́ ọmọ arántí ọlọ́run ọba láàrin òun àtọ́lọ́run kọ́ ọmọ kínú zúrì lọ́wọ́ tí mo kí ó jákè kó sì máa sọkún tẹ́lẹ̀ kan sì ní mà ìrántí ọlọ́wọ́n bá àlá ọlọ́gbà débi tí ọlọ́wọ́n bá ní ẹni bá ti rántí mi ní ìrántí ẹni tí ó bá sì rántí mi ìní ṣe kíní ìní yìn láàrin àwọn mọ̀láyíkà dẹ́kun tí wàá bu fún ọlọ́wọ́n àlọ́ òní fún lórí suratu al-Baqarah aya one fifty two amara Allahu Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ó dìídì sọ́fà nàbíwá Muhammad ó ní ká nàbíyọ kọ́ yàgò fáwọn tí ì ó jòkó lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tí ń mú ọ jìnnà sọ́lọ̀ ni má bàa sọ̀rẹ́ mọ́ má bàa sọ̀rẹ́ ọ̀dẹ́ tó bá ní ẹ̀ ń jòkó báyìí owó owó owó ní ọmọ sí kíni ọ̀rọ̀ owó ní ọmọ sọ jìnnà sí ọ̀daràn ni yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sẹ́lọ́hún yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jìnnà sọ́lọ́hún bẹ́ẹ̀ ṣe jáde bẹ́ẹ̀ ṣe wájú lọ bẹ́ẹ̀ ṣe jìnnà kó níbi rántí ọlọ́hún tẹ́ẹ̀fì lọ lè gbé nǹkan kan tẹ́ẹ̀ mọ́ rántí tẹ́ẹ̀ bá gbé sílé àbí sọmọ pé tọ́lá jáde yọ padà wọlé padà ọ̀ràn tiẹ̀ nítorí ọba fi sílé tó ní ń sọ tọwá gbàgbé tọwá padà sọmọ pé ọ̀ràn tiẹ̀ lójọ padà ẹ ò sínú àwọn dàkírùn láwọn àdéhùn ọba tó gbogbo ìlú yìí ọba jáde Saudi kọjáde Maka kọjáde Madina kó o ké gbogbo ké wáyé sá tọba ti ní kankan tó rántí tó fi ọlọ́kàn balẹ̀ yàtọ̀ sọ́lọ́hún ó oh, sínú àwọn dàkírù ni ọlọ́run bá ló mọ̀ ọ́nà tirẹ̀ inú rẹ̀ wà á máa dùn anábìwá muhammad sallam ọlọ́run sọ fún pé wala tuti'man aghfalna qalbahu an dhikrina ilẹ̀ muhammad mọ́tẹ̀lé gbogbo àwọn tá a ti bí ọkàn wọn tí wọ́n rántí wa má mọ́tẹ̀lé àwọn yẹn o wọ́n bá wọn sọ̀rẹ́ wọ́tábà àwa àwọn tí wọ́n ti tẹ̀lé fẹ́ nu wọn ọdún kó lọ́dà fáàmì yóò sì mú òjìnà àní ìwọ́n tún jòkó síbi ìrun kíkí ọlọ́run ní dáhùn bọ́rọ́ ìwọ́n tún jòkó síbi àdúrà kálukú ń tẹ́ǹtì nípa mọ́mọ́ dáhùn yẹn tọ̀ kálukú mọ̀ olórí fún yẹn mọ́ mọ́mọ́ lọ́rẹ́ gbogbo àwọn tí ó mú ọ jìnnà tí ó mú ọ gbàgbé ọlọ́run fáwọn àwọn kan ti ọlọ́run wọn ti tẹ̀lé wọn ọlọ́run bá ní nígbò sì ti wá jìnnà sí ìrántí ọlọ́run tó sì ti wá tẹ̀lé fẹ́ẹ́nu ẹ amúrùhù ọ̀rọ̀ rẹ̀ fúrútọ́ kọ́ máa dàrú lókù ọlọ́run dọ̀rẹ́ rú tábà gbogbo àwọn tọ́rọ̀ wọn ti dàrú ẹ má jókòó tì wọ́n o ẹ̀yọ́ màyá mi ọlọ́run sọ ilé ní aya twenty eight adakiru hayi wọ̀lẹ̀gáfẹ́lú mẹ́yìí anábì sallallahu alaihi wasallam gbogbo èèyàn tí ń bá rántí ọlọ́run lọ́kàn ìrántí ọlọ́run pẹ̀lú ẹnu rẹ̀ ẹni rọ̀ dákẹ́ ìrántí ọlọ́run pẹ̀lú oríkèéríkè ara rẹ̀ pẹ̀lú gbogbo tí ń fi oríkèéríkè ara ṣe anábì ní òun gan lálàyé ẹ̀rẹ́ni tó gbàgbé ọlọ́run ọba lọ́kàn rẹ̀ ẹnu rẹ̀ dákẹ́ kọ̀rántí ọlọ́run ọ̀fọ̀ nípa àwọn ayé ní kì àwọn àjẹ́ ní pè ṣéwù ní pè gbogbo àwọn eléyìí ọ̀rántí ọlọ́run ẹni wọ́n rántí làwọn pè yẹn ẹni tó gbé Jésù ẹni tí ń pe ṣéwù ẹni tí ń pàjẹ́ ẹni tí ń poṣó gbogbo wọn pátá tí wọn bá túbá ọmọ náà gbogbo wọn. ìtí wọn rántí náà ni wọn ń pè yẹn wọn fẹ́ jòkólẹ̀ àní ṣé Ibrahim ní àní niyas ẹ̀hẹ̀ ìtọ́wọ́rántí ìtọ́wọ́rántí òun náà ló pè yẹn ìtọ́sí ń pè yẹn náà ní ló ń mìsíkìrì rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ọlọ́run aláàlọ́bá fi ọkàn sọ́dọ̀ ẹ̀ wọ́n ní ẹni tá a wí yìí wọ́n ní ọlọ́run nìkan ní ó máa jáde lẹ́nu ẹ̀ kọ́dà bí máa ń lálà la ilaha illallah ni ó máa fi lálà subhanallah wa bihamdihi yóò máa ka ayatul kursi lójú oorun ẹ máa láwọn ẹlòmíyàn ní nígbà àlùjànnú yẹn dé òun mẹ́nu bá kursi Allahu la ilaha illa huwal hayyul qayyum òní mú mi èmi náà òní fara mi lẹ̀ títí ló fi bọ́ lọ́wọ́ ẹ̀ ìdí ń kà náà lọ́lọ́run tó ń rán létí yẹn anábì ní ẹni tí èsì síkìrí òkú ni o tó bá ti mọ dárúkọ ọlọ́run òkú ti rìn láàrin àwọn èrò láàrin àwọn alààyè anábì ní masalu lẹ́sí yẹ̀sìkú rọ̀báhù anábì ní àpèjúwe ẹni tí ìrántí ọlọ́run ní gbogbo ìgbà wọ́n lẹ̀ sí láyẹ̀sìkú rọ̀báhù àtẹni tó jẹ́ pé òun ìrántí ọlọ́run masalu hayi wàlímáyìt anábì ní àpèjúwe wọn anábì ní àpèjúwe wọn wọ́n náà àpèjúwe alààyè àtòkú tálà anábì fi wé alààyè jama ẹni tí ń ṣe tala náà bí fi wé òkú jama ẹni tí o ṣe kíní ẹni tí ò ṣe síkìrì ọmọ mi ọfẹ lórí ayé yìí ọfẹ káyé já kọlọmọ bá rẹ kọlọmọ bá aláà kó sínà fún ọ kọlọmọ bá kó gbàdúrà rẹ kọlọmọ bá yọ ọ àwọn kọlọ nílé èṣù jìnnà sí ọ ọwọ ó ti òun lẹ́yìn gbẹ́dẹ́ gbogbo wà pátá yọmọ bí ṣe síkiri la ìrántí ọlọ́run eléyìí ni pàtàkì díẹ̀ níwọ̀nba àsìkò wa nípa àdìkìrì àníwá òdìkìrì àwọn àdìkìrì tí a máa wá ṣe ẹ̀yọ́ màá yá mi àtàwọn àǹfààní rẹ̀ gbogbo àná láti mọ̀ pé ọlọ́run pàṣẹ ká ṣe síkiri àti rẹ́bi pé a ṣe síkiri a sì ti pinnu pé àní lè díkìrì nǹkan mí yàtọ̀ sí i ọlọ́run tọ̀ nígbà tẹ́lẹ̀ yìí ti yé wá ń hmm, èyí tó kù ni pé kí làwọn nǹkan tí eh, a ṣe máa fi ṣe zikir wọ́n ní ẹ̀yọ́ màyá mi azikiru fil qalbi alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn zikiri kan bẹ tó jẹ́ pé ọkàn ló máa fi ṣe èmi ò ní mọ̀ èmi ò ní mọ̀ tiẹ̀ ìwọ náà ò ní mọ̀ ti tèmi ọlọ́wọ́n bá aláàánìkan tèmi ńlájọ́ mọ̀ zikiri ọkàn àzikiri yakunu bil qalbi min khawfillah òun náà ní kọ́ ọmọ apáyà ọlọ́run gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù ọlọ́run Allah ah ìmájì ń ṣe o <laughs> tọ́lọ̀ bá gbá mi mú Allah ah ẹjẹ́ ń yára ṣe o ọba yóò san mí lẹ́san o Allah ó ní má jẹ Allah ó ní má mu Allah ó ní má gbowó ilé Allah ó ní má ṣẹbọ Allah ó ní má pa òbí mi lẹ́kún Allah ìrántí ọkàn mi sẹ́ẹ̀rì tó bá ti ṣiṣẹ́ sínú ọkàn ẹni wọ́n máa sọ tó dáa èdèkèdèkè ara wọ́n máa ṣe kí ni yọ́ máa ṣe tó dáa wọ́n máa bá ti hì lẹ́yìn náà ìfẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo àwọn èèyàn tó wà ní ayé lọ lẹ́nìkan òfin nípa ó láṣẹ yìí pé wá ṣe léyìí tó ṣe mọ̀ ọlọ́run ṣe kí ni ọlọ́run ọ̀fẹ́ wọ̀tẹ̀wọ́kulẹ̀ àléyìí ọwọ́ agbára lé ọlọ́run ọba níkọ̀rọ̀ àti gbangba òní lóògùn tó fi kọ́lé tọ́bá ní ìwọ̀ àzákírù ìwọ̀ oníṣíkìrí láwá wọlé rẹ̀ nígbàtà sí jú báyìí àbí àbá igbámbẹ̀ àbí àdó ìwo ìwo màálù ọwá ní ìwọ̀ àzákírù ìwọ̀ rántí ọlọ́run bọ́ wà rántí ọlọ́run ni òní fi kankan kọ́lé ọmọ gbọ́lọ̀ ní ma ń sọ́yàn ni ẹ̀yàn aláàlérò ẹ̀kọ́ ọkọ́ láwọ ewé lọ́fà làṣìlá òdodo ọ̀rọ̀ ẹyọ kan náà ni ẹni tí máa ń rántí ọlọ́run ọba yóò jẹ ọkàn kúrò lára gbogbo tọ́lọ́run dá yóò darí ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run nìkan àzákẹ́rù yẹn torí ó ti gbà pé wala ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim kò sí ọlọ́run ọba ní sámà tilẹ̀ kò ní wọn láti sọ tí nǹkan kan ò ní ṣe wọn ẹ̀yin bó ọlọ́run wa sọ̀wọ́ tì nígbà wá ní ìwọ rántí ọlọ́run ọba àwọn kakùrù sí ìwọ́n ṣe la ilaha illallah àwa rí i pé onígbàlé ìgbà ọ̀sẹ̀ ayé káwọn ayé kọ́mọ́ bàbá tiẹ̀ jẹ́ sọ ma pé tó ń ṣe ìrọ́lọ́npa ọkàn rẹ kò rántí ọlọ́run tó ṣe jẹ́ pé tó bá ní kọ́ wẹ̀ fúnjọ́ méje tó bá gbàgbé tó sùn níjọ́ keje ọ máa pé ayé ń pé wọ́n ti jẹ́ wọ́n kún ọlọ́run rántí àwọn tó gbé igbá yẹn fún ọ àwọn tó rántí náà làwọn ọlọ́wọ́n bá kì í sàlá wọ́n ní ọdún àjọbọ ewo ni wọn ń bọ nílùú yìí jàmá wọn ní wọ́n ní eégún wà wà wà tiwa náà lẹ́kọ̀ọ́ ń bẹ gbogbo òlú lọ́wọ́ àkéésí láì fi pé a fi ṣe láì fi ẹsẹ̀ wà ń bẹ mi tí n bá ti délùú kan èmi máa ń béèrè pé kí ni bọ ní ìlú yẹn lè ń bẹ àwọn òsà àjọbọ nìyẹn bọ́bá ti bọ́ tán kò lè wọ́ná ni o àlìjánà tọ́lọ̀ kọ́ kalẹ̀ yẹn ọlọ́ni ìnáwó máa yóò ṣírí kìndì láwọn ọdí haram Allahu alayhi ìjánà ọlọ́ni ẹni bá bẹ́bọ̀ kú ọlọ́ni àlìjánà tó ń kọ́ kalẹ̀ kò ní wọ́ bẹ̀ ọlọ́run ti parí ẹ̀ wọ́n máa wá unar ọlọ́run bá ní inú náà ní ilé tiẹ̀ ẹ má wọ náà lérò gbogbo àwọn tó máa ń pè yín sí ọdún àjọbọ ẹ má bá wọn ṣe òsà àjọbọ ẹ má bá wọn ṣe ẹ lè bá nílùú yín Eh, mùsùlùmí lẹ́yìn nígbà tí jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n ọba wọn ṣe mọ́ ẹ fi ilẹ̀ náà lẹ́bí jẹ́ mùsùlùmí tẹ́ẹ̀bá tún yọ ṣe mùnáfíkì ní mùnáfíkì sì ní káfíìn ni ẹni tí ń yọjú mọ́ṣáláṣí tí ó sì kúrò níbi ti ṣẹ̀ṣe tàwọn bàbá rẹ̀ àti ìdílé ẹ̀ òdodo ọ̀rọ̀ tẹ́mi bá yín sọ kí èmi tó kú olú yín ni ẹ̀ tọ́lá ọlọ́run ó bí mi pé mo kéwú ọlọ́run ó sì bí mi sí mo jíṣẹ́ mo ti wá sọ kọ́dà yóò tún dé YouTube gbogbo ayé náà máa wò ó pé mo wà lérò ẹ̀yọ́ mọ̀ yáà mi nílé ẹ̀sìn wa gbogbo ẹni tó wá lógun lé àdábọ̀ nìyẹn ogun tájà ogun sọ ogun ogun káyọ́mọ́pamí pàróńdè gbogbo eléyìí àdábọ̀ torí wọ̀ nìkan lọ́mọdé àkàrẹ́ bọ̀ méjèèjì èèyàn gbọ́dọ̀ bá kú tó o bá ń ṣe kankan nínú méjèèjì àbó ń ṣe méjèèjì papọ̀ kọ́ wá ní ìwọ ni àzákírù ìwọ àwọn làárọ̀ fi ọlọ́ ṣéwù ti ń gbé ẹbọ ṣéwù ta mẹ́ta tí ń sókun tajà báwọn èèyàn ó láwọn ṣe síkìrì síkìrì wo lẹ́ nítorí pé fáwọn èèyàn náà ló ní kí wọ́n máa rántí tí máa ń sìn lọ́lọ́ ìtọ́ ìbẹ̀rẹ̀ ọ̀pá lẹ́nu mọ́tò pé kíní ń bẹ nídìí mi yóò rántí ẹ̀ tí èèyàn máa rántí kan méjì papọ̀ ni kí láti mẹ́rin ká máa kàtà wá gun mọ́tò bísímìlá àbí pẹ̀lú orúkọ ọlọ́wọ́ Allah káràtì ọlọ́wọ́ subhana alladhi sakhkhara mọ́ ọwọ́ ń wá pípé sọ mú dání àbò mú dání mọ́tẹ́ nìkan tán ọ sàǹkwálùkù á lè mí kà fọ́n sí gbogbo tẹ́lẹ̀mí ọba sọ fún ọ yóò máa kà máa wúlò ikú wí fún ọ ni. síkìrì ọkàn lẹ́yìn náà àtàfàkùrù fi azamatillah wọ́n fi ayati wọ́n fi khalqihi ọmọ ronú nípa títóbi ọlọ́run ó gbọ́dọ̀ ronú nípa bóòlù ọlọ́run ṣe rí nítorí pé làákàyè rẹ̀ ò gbé wọ́n lẹ́yìn ò níbẹ̀rẹ̀ wọ́n ní kò lópin èyí bóòlù ti fẹ́ yanjú yẹn ní ọpọlọ tọ́lọ́ fún ọ ọkọjá ọpọlọ rẹ dábì dáyàtà lọ́wọ́ wọlé àníhàyà mọ́ ronú nípa dáàtì ọlọ́run ọ̀hún máa ronú nípa àwọn àmì ọlọ́run ọba ó sì wá máa mọ títóbi ọlọ́run ọlọ́run fún mi ní ayé àti ilé ìlú wọn ọlọ́run ní ẹ̀rọ òrùn ní ẹ̀rọ sọ ni wọ̀ṣẹ́mùsùn wọlé kọ́mọ̀n ẹ̀rọ òṣùpá ẹ̀rọ òrùn ni fi mọ̀ mí bá ti rí ọyẹ kẹ́ mọ̀ pé mo wà ọyẹ kẹ́ mi fún mi sára ìyàwó ó sì gbé odidi ọmọ jáde ọkọjá jésù lè ṣe yẹn mọ̀kádà àwọn olóòlù ṣe ṣé wo olóòlù ṣe yẹn eléyìí ológun olóòlù ṣe ayé ajẹ́ olóòlù ṣe yẹn ẹ mọ títóbi ọlọ́run ló jẹ́ máa sógun ẹni bá ń sógun kọ̀nà ti ọlọ́run ọlọ́run wọ́n yẹta fọ́kàrú náà fi kọ́líkì sẹ́mà wá ti wọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba ní àwọn ẹni rẹ wọ́n máa rántí wọ́n máa ronú nípa bá a ti dá sánmà lọ́kàn lọ́sálálùyí omi sì ń bọ́ mbẹ́ ọlọ́run ní wọ́n máa ronú nípa alẹ̀ ilẹ̀ lọ́tẹ̀ pẹ́rẹsẹ̀ a sì fi hóró àgbàdo ẹyọ kan síbẹ̀ èyí tí ó jáde ń bẹ yọpọ̀ rẹ pípẹ́ a sì máa jẹ àwa jẹ tá a tún lè sógun ọmọ títóbi ọlọ́run ṣé ìyá àjẹ ló mú àgbàdo jáde nílẹ̀ ṣé àwọn ẹgbẹ́ awo tó wà lù yín àwọn ni wọ́n mú un jáde nílẹ̀ tọ́wá ní ibẹ̀ lọ́fẹ́ lọ torí pé tọ́ba ti débẹ̀ mí rọ́ balẹ̀ ọlọ́run bá ní rabbana ma khalaqta hadha batila àwọn ẹni eré wọn ni ọlọ́run bá gbogbo tó dá yẹ ọ̀dá torí eré o ọ̀dá torí káwá sí ọ ni o káwá yìn káwá ti síkìrì ọlọ́run fèmí àti sínú àwọn tó mọ̀ sí síkìrì náà Ali Imran aya 191 ọlọ́run ti sọ àwọn oníṣáwí nígbà wọn fẹ́ kọjá yàrá wọn wọn làwọn fẹ́ mọ bọ́lọ̀ ń ṣe rí àwọn fẹ́ mọ sátọ̀ ọlọ́run nígbà nígbà wọ́n jáde pẹ̀lú ìròrí wọn tí wọ́n ronú pa zaatullah nígbà wọ́n padà jáde tí wọ́n padà mú àbájáde ìròrí jáde ìsọkúsọ wọn padà ń sọ nígbà wọ́n délẹ̀ ni wọ́n ní alìkòlóòlù wọ́n ní ọlọ́run lè dèèyàn èèyàn lè dọ́lọ́ wọ́n tún máa àbájáde kan wọ́n ní wahdatul wujud wọ́n ní gbogbo tí mẹ́lẹ́ ayé iná lọ́lọ́ ọlọ́run ló yẹra padà ló táyà katapila lọ́dọ̀ àwọn tìjáníyà kò sẹ́nìkan tí ó ṣe tẹ́ríbíà ẹ̀yìn tó gba wíìlì Tìjání tí ò ní nírò rí pé táyà katapila tó wà lọ́ọ̀kan yìí aláàdì àfẹ́ni tí ò bá ti di mọ̀kádàmù àbí tí ò tí fún ní tẹ́ríbíà ṣé ẹ̀sìn tá a fi pàdé ọlọ́run yẹn kọ́ ọmọ péjì lọ́lọ́run tá ànábì ní láàbùdù mọ́tà àbùdù náà ànábì lẹ́mi ò ní sin kí tẹ́ǹsì mọ́ka ànábì ò rí kí lọ́lọ́run ló fi lẹ́wọ̀n nísìn falisafa ti tó ilẹ̀ yorùbá philosophy ó lè mọ ọlọ́run bọ́lọ́run ṣe tó sáàtì ọlọ́run ó lè mọ́ ọmọ ọmọ ọlọ́run pẹ̀lú àwọn àmì rẹ̀ ní ọmọ ọmọ ọlọ́run pẹ̀lú àwọn àyà àwọn àmì ọlọ́run eléyìí ni ìrántí zikiri ọkàn zikiri ọkàn náà ni àgbà tóun bá ti dúró déédéé tẹnu yóò dúró déédéé kò ní parọ́ kérékèrékè ara òun náà mọ ṣiṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀mẹ́jì ìrántí ọlọ́run kó lọ́kàn wa o ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì azikiru bil òun náà ni ká máa rántí ọlọ́run wa pẹ̀lú ẹnu lẹ́yìn ìgbà tọ́kàn wa ti gba ìtànsọ̀ yẹn gbọ́ azikiru bil lisan yakunu bi tahriki ash-shafatayn wọ́n dọ̀bọ̀ mọ̀ pé ọ̀fẹ́ rántí ọlọ́run ọba lẹ́nu alákọ̀ọ́kọ́ lọ lè mọ ìtumọ̀ ètò ń pè sórí ní ọ̀fẹ́ máa pe nǹkan jáde lẹ́nu ó lè o lè rí ìrántí yẹn bí kọ́ mọ̀túnmọ̀ tó ń ṣe kíní tó bí kọ́ mọ̀túnmọ̀ tó ń ṣe kíní tó ń pè la ilaha illallah kíni túmọ̀ ẹ̀ lọ́sọ́bà kan àbọ̀ lọ́nkọ́ la ilaha illallah ni pé la ma'buda bi haqqin illallah kò sí ọlọ́run ọba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lódodo àfi Allah ìtumọ̀ la ilaha illallah òní tí o bá ti wá wá la ilaha illallah gbọ́ tó ń sọ jáde lẹ́nu ìtọ́kàn rẹ̀ ń sọ ni pé agbọ́dọ̀ bọ òrìṣà ìlú wa mọ́ agbọ́dọ̀ ṣáájú mọ́ agbọ́dọ̀ wá ẹbọ mọ́ agbọ́dọ̀ fara tẹlómi mọ́ ẹ̀hẹ́ la ilaha illallah ọ̀rẹ́ ṣe wá la ilaha ten million kó ti yàrá ọjọ́ kejì kò lè wẹsẹ̀ ayé ọkàn wíṣì àsìkò rẹ̀ mi nílẹ̀ sí wa tí kì àwọn ará yẹn wọ́n zikiri zikiri mo fẹ́ sáré wọlé mo fẹ́ zikiri mo jí lóru mo fẹ́ zikiri ẹnu yóò ọwọ́ rẹ̀ èyí ni ó jọ já àwọn zikiri kan jẹ dùúlẹ̀ àwọn zikiri tó mọ̀túnmá ẹ̀ karan karanda sabari sabari batuma bẹ̀rẹ̀ lẹ́nu àwọn yẹn náà yóò bá yóò mọ̀ fọ èdè ẹ̀ẹ́sì wá tinú lárúbáwá níbo ló ti rí gbogbo ẹ̀ sẹ́yìn náà níbi ìfilẹ̀ fún ọ̀tọ́ àwọn ààrẹ ọmọ alẹ́yọ́ máa bọ̀ kéré pé ọwọ́ adákẹ́ yíkìrí kan bídíà ló ń ṣe yẹn àwọn ààrẹ àtẹ̀tẹ̀rẹ́ méjèèjì ọmọ sí kíni yọ máa mì subhanallah bihamdi subhanallah bihamdi la ilaha illallah la ilaha illallah astaghfirullah ìdánkù zikiri ẹnu ni anabi wa muhammad ó wa Muhammad ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí nínú ẹ̀sìn lẹ́yìn àwọn ọ̀ràn ọ̀ràn yẹn ọ̀pọ̀ rẹpẹtẹ fàkọ̀dé kásọ̀rọ̀ ti àlàyé ọwọ́ pọ̀ pé ọwọ́ fẹ́ mi fa àkàbírí níbi iṣẹ́ àfàálù dákun mọ́sà ìtọ́misọ́nà nǹkan kan tí màá ṣe anábì ní la yazalu ní mọ̀jẹ̀ ẹnu rẹ̀ bá ti ẹnu ẹ̀hẹ̀n tá a bá ń sọ̀rọ̀ ńkọ́ ẹni ó ṣe kíni yóò tutù arábìnrin jẹ́ nìrọ̀ ọmọ tutù pẹ̀lú ìrántí ọlọ́ wọ́n tó bá ti ní rántí ọlọ́run ọba ọlọ́run ọba àlá yóò fi ọsáyà àwọn tí wọ́n rántí ọlọ́run gbogbo àwọn yìí tó lé ọkọ̀ ọlọ́run rẹ ọlọ́run ọba àlá yóò fi síkìrì yóò fi dìbò rẹ fọ ẹ̀yọ́ mayami àmùsálù síkìrì bìlìsán àpèjúwe síkìrì dá àmọ́ ṣe lẹ́nu alákọ̀ọ́kọ́ oní tìláwàtul qur'an la ilaha illallah tìláwàtul qur'an ó ní ládàjú la ilaha illallah la ilaha illallah lọ tilawatul Qur'an ó bá ti kára sí kan wáyé wọ́n sì kọ́ ládá mẹ́wàá lẹ̀ fún tó bá ní bisimilahi rahman rahim arafi 19 yẹn 10 times 19 jama 190 rewards bisimilahi rahman rahim ó sì jáde masalasi ó ti gba 190 rewards ó ti ka fatia ó ti ka falaki ti ka ìdí wọ́n pè nínú àti ọlọ́run yìí o kò sì ní ìdíkọ̀ ọ̀sẹ̀ lọ́dọ̀ ṣéwù kan kó fún ọ lọ́wọ́ kùránì kó tó máa ṣe kùránì ìmọ̀ lọ́dẹ̀ gbọ́wọ́ yẹn ìbílí ìṣòro dalẹ̀ ọlọ́run ti sọ fún wa ànábì ti jíṣẹ́ fún wa kíta kí ló tó wá kù nítorí mú ọlọ́dọ̀ àfáà ni pé nítorí wọn bá aláàní ká máa ṣe kò yé mẹ́ta kẹsà láyé kán ní ànábì ní ká máa ṣe báyìí ọlọ́run ní ṣe eléyìí ò sí nínú tá a bá lọ́dọ̀ àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà la ilaha illallah ọmọ ya mi anábi ní afdọ́lù zikiri anábi ní inú àwọn zikiri tó lọ́lájù òun náà ni la illallah mẹ́yàn bá ma ṣe nǹkan ma bọ́ fún la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọ lásìkò tó mọ̀ fi ṣe ó di lóru wọ́n mọ̀ ní la ilaha illallah la ilaha illallah kìí ṣe tó mú tẹ̀sùbá 1000 kìí ṣe tó mú tẹ̀sùbá 1000 tó mọ̀ wá pé lálálálá láìlá ìlàlá lọ́sẹ̀ láìlá ìlàlá láìlá ìlàlá afẹ́ ṣe tẹ́ mílọ̀ lálálálá kan ní kò ṣe la ilaha illallah bí mẹ́ta dẹ́pẹ́ bá ká jọ yanjú mẹ́wàá ni jọ yanjú ọgọ́rùn-ún ni jọ yanjú jù bẹ́ẹ̀ lọ jọ yanjú kò síye tó ṣe tí ó kàn lọ lójú ayé ti kọjá ká máa wíwí kú wì lálálálálálálálálálá ànábì Muhammad sallam ànábì ní ká máa ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir òun tún tẹ̀síwájú díẹ̀ sí anabi ni wa afdalu ma kulitu ana èmi wọn nàbí yíò nàmí kọ́bílì àti gbogbo àwọn anabi tó ti sáwájú nǹkan tó lọ́lá jù lọ tá a máa fi kí ọlọ́run tá a máa fi yin ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir bó ṣe máa wí lóru náà nìyẹn kò ní ìdíkò kọ̀dìrí àkó ti tìjà ní àkó tó ṣe gbogbo àwọn ẹgbẹ́ yẹn tí wọ́n dálẹ̀ yẹn ìmúnisìn ni ṣé wọ́n mọ̀ sọ fún ọ pé ó ti lè ṣe ọgọ́rùn máa ṣe sẹ́mìtì náà tàbá wá fún ọ ní ọwọ́ ọ̀sẹ̀ wá àwọn <laughs> afọ́kọ́ ọlọ́ ìṣeré ànábì lẹ́wọ̀n ànábì ní ẹ máa ka ọgọ́rùn lójúmọ́ ànábì ní bá sì wù yín ẹ kájọ ọgọ́rùn lọ gbogbo eléyìí ànábì Musa wí ànábì Ibrahim wí ànábì Dawud gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo wọn ètí wọn máa fi ń sẹ́sẹ́ kiri nìyẹn ọkàn jòkó sàlọ̀ lánàá lọ́mọ sọ ó lè ṣe láàárọ̀ ó lè ṣe lọ́sàn ó lè ṣe lálẹ́ ó lè ṣe lóru ẹ̀yọ́ màyá mi abdullu zikiri la ilaha illallah ẹ̀ eh, zikiri ara ni la ilaha illallah àmọ́ pẹ̀lú la ilaha illallah tó lẹ́bọ̀ nú ni o ẹ gbọ́ ẹ parí la ilaha illallah òun bí ẹ ti ṣe ni ṣéwù bá ní bàbá onírin bàbá onísúmẹ́ntì mọ́tò tẹ́lẹ̀ fẹ́ ta yẹn kínú òun lọ́wọ́ ní lálọ́nù yẹn ẹgbẹ́ dání ẹ bá ti dé eré ilẹ̀ ẹ̀wọ̀n síbẹ̀ ẹ fi fọ mọ́tò yẹn èyí tó wà ní lálẹ́nu yẹn ìbìlísù ló lónìí ìbìlísù ni kọ́lá kọ́lá ń pẹ̀pẹ́ èmi ọmọ sọ ń sì máa làmọ́lẹ̀ torí pé nǹkan yẹn ọlọ́run ò darí wa sọ́dọ̀ ẹ̀ tàbá ń wòre ànábì ò sì darí wa sọ́dọ̀ ẹ̀ níbo lẹ ti rí nínú àṣà yín àwọn olódàálẹ̀ nínú àṣà yín òun náà làwọn àlejò tó ń bẹ́ lu yín àwọn ọmọ ìbìlísù oníwọ̀n pé láìláìlá ò lẹ́nu ó ti gbà pé kinní ọmọ tí wọ́n láyé láyé ní kò sẹ́ni tó lè pa wá lẹ́yìn ọlọ́run ó nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí kó pa wá kò sẹ́ni tó lè jí wa lẹ́yìn ọlọ́run ó nìkan ló lẹ́tọ̀ọ́ sí kò sẹ́nìkan tó lè fún wa lẹ́yìn ọlọ́run ó nìkan ló sì lè fún wa kò sẹ́nìkan tó lè gbà lẹ́yìn ọlọ́run ó nìkan ló sì lè gbà ìtumọ̀ láyé láyé láwùjọ yẹn náà kò sẹ́nìkan tó lè ní àmọ́ abẹ àfàlà kò sẹ́nìkan tó lè ní akú lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan tó lè ní àtà lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan tó lè fún wa nílẹ̀ tó lè fún wa nílé tó lè fún wa mọ́tò tó lè fún wa lọ́mọ tó lè fún wa lọ́kọ tó lè fún wa láya kò sẹ́nìkan tó lè darí kankan nu ayé wa illallah ẹni wọ́n ń pèyí túnmọ̀ láìláì láwọn yẹn ni òun nìkan náà lọ́wọ́ ayẹ kásì òun ló sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn tó ní òun ló fún wa ní gbogbo nǹkan yẹn ọwọ́ ń wí ìgúwì lẹ́nu ìwígúwì lóhun yẹn ọ̀kan nínú àwọn tí wọ́n kọkọ̀ sídà ó ní man qala la ilaha illallah lam yadri ma hunaka ahun ahun bó ṣe wí lẹ́nu ẹ̀ẹ́n <laughs> wọ́n ní yáhùn yáhùn ó ní gbogbo ẹni tí máa ń ṣe láàìlà ìlàlà láàìlà ìlàlà láàìlà tí ò wá mọ̀ túmọ̀ láàìlà ìlàlà kọ̀yàtọ̀ sí olóńgbò tí ń ṣe kíni tí ń dún yán yán dalẹ́gbọ́n ní wí ọ̀rọ̀ yóò wúlò tó ṣe jẹ́ pé ìbádà wa nílẹ̀ Yorùbá ara rẹ̀ ní síkìrì àwọn bùkátà sí kásà tó ṣe ẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anábọ̀ Muhammad sallallahu anábìnrin máa ń kọ́ la ilaha illallah khalisun min qalbihi ẹni tí máa ń pè la ilaha illallah tó jẹ́ pé ọdọ́ kan rẹ̀ Allah náà ló wà lọ́kàn ẹ̀ lóòótọ́ kò sí kankan mi lọ́kàn rẹ̀ máa nínú gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń wárí fún anábìnrin dakhala al-janna yóò wà al-janna pẹ̀lú la ilaha illallah tí ń sọ jáde lẹ́nu yẹn ṣé ewu tàríkà tí ń ṣẹgbẹ́ àwọn ọkọ̀ tí ń ìyá alásàlátù ṣe ń ṣe láìlà ìlàlà láìlà ìlàlà láìlà láìlà ìlàlà láìlà ó ṣe tán ìyá náà lè ṣe nǹkan mìíràn ẹ ma tara yín ẹjẹ́ ti lọ nítorí òun sọjáde lẹ́nu yẹn ọ gbọ́dọ̀ bá ọkàn rẹ mú ọkàn rẹ gbọ́dọ̀ bá ń àti ara nínú àwọn níbi fún wa tọba ti fẹ́ dẹ̀sìn ẹrú ló lè gbọ́wọ́ wàsífà tọba ti fẹ́ dẹ̀sìn ẹjẹ́ ló lè gbọ́wọ́ tìjáníà tọba ti fẹ́ dẹ̀sìn ẹrú ló lè gbọ́wọ́ kàdìríà tọba ti fẹ́ dẹ̀sìn ẹjẹ́ ó lè gbọ́wọ́ sàsìlíà tọba ti fẹ́ dẹ̀sìn ẹjẹ́ ó lè gbọ́wọ́ rùfàyíyà ẹ̀yọ́ màdá mi tọba fẹ́ ṣẹ̀sìn ọlọ́dẹ kéwú bọ́ọ̀bá kéwú lè lẹ́sẹ̀sẹ̀ kéwú lè mí kéyì ìtàn Ànábì sọ lè sọ fún yín ànábì ọ̀lọ́wọ́ amáṣẹ́wù kankan ó ní ká máa ṣe dàrẹ́tì tọ́wọ́ àmọ́ sáré làbàlàbàlàbà pé ṣé wọ́n bá mi wí o ó yẹ ká ti débẹ̀ o ta ń sọ fún yín pé léṣẹ́ òní kẹ́tì máa ṣe ta ló sọ fún yín pé mọ́ṣáláṣí kan ní kẹ́tì kójọ ẹbí wọ́n ní kọ́ ọmọdé aṣẹ́nu yàrá ni ìwọ́n sọ àbàkà abákẹ́ ọmọdé òsùnmọ́nì tí wọ́n kójọ ọjọ́ ṣe bì kálukú dá yàrá ni òdodo ọ̀rọ̀ ni ẹ̀jẹ̀ wọn nínú àwọn àzíkìrí tá anábì fílẹ̀ fún wa subhanallah wa bihamdihi subhanallah alazim anábì ní kalimatan anábì ní kalima méjì kan bẹ khafifatan ala lisan ọfẹlẹ lẹ́nu lérí àwọn tàbá ń fa wọn wí zikiru lisan anábì ní ọfẹlẹ kò lé láti pè takilatan fil mizan àmọ́ nínú sẹ́ẹ̀rí wa tẹ́ bá fẹ́ wọn sẹ́ẹ̀rí wọn jọ́lì kìyàmà oye anábì ní kalima méjèèjì tẹ́yìn bá máa yóò tẹ̀sùn wọn nínú sẹ́ẹ̀rí tẹ́yìn fi wà حبيبة حبيبتان الى الرحمن الله سبحانه كلمه ما يجي جيجا الله حبيبة حبيبتان الى الرحمن الرحمن فرقا كنا كلمه ما يجي جنا وفلقا سبحان الله وبحمده سبحان الله العظيم ويان يعني. سبحان الله وبحمده وفلقا سبحان الله العظيم ina wata ya dama dama ya ilu ya muska ya ilu ya tum tum tum ya ilu ko aha mo fi ní ó fi tàdíkà lẹ́ràn lẹ́yìn ò ní bá wọn ṣe mọ́ tàdíkà kan ní káwá sí ilé ayé súnà wọn ní káwá sí kíní káwá ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe ọlọ́mọ dá wọn padà sínú súnà subhanallah alhamdulilayi subhanallah alazim yìí ọmọ wa tẹnu máa bàbá ti tẹnu wọn sí bẹ́ẹ̀ náà ní iṣẹ́ ìdó sì tẹ̀sùn síjọ́ kìáàmù ló fi wà jẹ́nà tí wọ́n ìdajì ti alákọ̀ọ́kọ́ tí mo kà anabi ni man qala subhanallah wa bihamdihi fi yawmin mi'ata marra ẹni bá wí nígbà ọgọ́rùn lójúmọ́ hutat anhu khataya gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ wọ́n parẹ́ fún wa in kana mithla zabadil bahri anabi ni ìbá àpọ̀jù ìfòǹfò ocean odò ńlá lọ kẹ́sẹ̀ rẹ̀ ṣé gbogbo twenty four seven lọ́fíìsẹ̀ káwá pé bẹ́ẹ̀ náà ni tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kì í ṣe ẹ̀ṣẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ ńlá o tó bá kó bẹ́ẹ̀ ni o kọ́ wá pọ̀ ju ìfòfòdò lọ wọ́n kẹsẹ̀ rẹ báyìí òṣèbáyìí òṣèbáyìí ọ wá pọ̀ ju ìfòfòdò lọ àbó ṣe déédéé ìfòfòdò ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn ṣe déédéé ìfòfòdò yẹn àníbi tó ti ṣe sàbálà bíi ọwá ní kí ma wá sáwí kí ma wá pé hu hu hu hu hu hu hu wàwàwàwàwà mo ráwọn kan ní Sudan ní òní Sudan àṣítàlẹ̀ ti fọ́ bá wọn lọ́pọ̀lọ́ wọ́n ní hùwà hùwà nírọ̀lẹ́jọ́ jímà hùwà hùwà hùwà hùwà hùwà wà wà wà wà wà wà wà wà wà wà wà wà wà ṣètàní jẹ́ wà ládùúgbò tí ẹ̀hẹ̀ Asetani mi àwọn tàríkà ti jáde àdúgbò yìí ń kọ́ kọ́lọ̀bà tọmọ sọ́nà gbogbo tàríkà tó wà ń lu yìí kọ́lọ̀bà sọ wọ́n ti súnà kọ́mọ́sẹ̀símá ọwọ́ adé ayélujájọ jímọ̀ ní alá alá alá alá alá alá alá alá lálálálálálálálálálá ìbá wọn náà ṣe rí ọdún méjìdínlógún lè rí bí ṣe nígbà mo rí súnà ni mo kó mẹ́ẹ̀ wọ́n náà kó mẹ́ kó mẹ́ kó lóko ẹrú má jẹ́rú fún séwù mọ́ máa jẹ́rú fọ́lọ́mọ́ bàálà séwù bọ̀ séwù bọ̀ séwù bọ̀ bí n bá yàwó rẹ̀ láti pẹ̀lú ọyọ́ dìde ó rò pé séwù yẹn fẹ́ mú lọ́dọ̀ ọlọ́run kọ́mọ pọ́dọ̀ ìbílẹ̀ tuntun ṣe kíni ní mú lọ àwọn èèyàn fẹ́ sẹ́sìn o ìdákùnrin sànú àwọn èèyàn wọ́n fẹ́ sẹ́sìn o àwọn èèyàn lẹ́mìí ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn bí kálukú bá há sí tí wọ́n bá ń ṣe mẹ́ẹ̀ ní ọmọ ṣe kíni ní ọmọ ṣe wọ́n ti sáré wí mọ́ ṣe ayélujára mọ́ máa lọ́dọ̀ ṣe tí mo wí nínú yàrá rẹ̀ sórí tó ṣe yẹ ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ní ẹgbẹ́ ni ó sì lófin náà fi ní máyòrí náà ìlàlẹ̀ àmàní yàtì mi bá bí Tìjàní wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ rí tí wọ́n láyé àti lọ́run Tìjàní àníkọ́ wá ṣe tí ọba ti ṣe Tìjàní àkò lórí tí wọ́n láyé àti lọ́run ẹ̀dá kò ṣe ó bọ̀ bùkà tọ́ọ̀bù Tìjàní ni àbí Abraham rahuf wọ́n wà ní bó ṣe wà yẹn tọba bá ń ṣe náà tẹ́ná nílùú tó dé tó lọ lè wádìí àfá àti tí ń ṣe náà kó tó dé inú àtẹ́ná tẹ́ tí wọ́n bá ń ṣe inú àkáǹtì ni wọ́n mọ̀ sí kíni ni wọ́n mọ̀ kó sí ẹ̀dàkùn sẹ́sìn tààrà tàà nábì mọ́ ni ó sì gbà yí gbọ́ ó ní wọ́n ṣe sáré àdáwò yẹn pọ̀ gan o tí ń sọ yìí kéde pé àròsọ wọn ní ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sin wa nínú àwọn síkìrì tá a máa ṣe òun náà ni subhanallah bihamdihi ọgọ́rùn-ún lójúmọ́ òṣèlè ṣe jù bẹ́ẹ̀ lọ subhanallah bihamdihi mi tún wà òun òun tún nípa subhanallah bihamdihi adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi mo ṣe káyẹn ọmọ kábẹ́ subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi bó ṣe máa ká ní ẹlòrú tó bá ń ka tó mọ̀ tó má rẹ̀ omi ó sì mọ̀ bọ́ lójú rẹ̀ tó tóbi fọlọ́n mímọ́ fún ọlọ́n lóun ka gbogbo ẹ̀dá ọlọ́n ọlọ́n ọba mọ́sá yọ ọ́nẹ́sí gbogbo tí ń wí yìí tí ń wí yìí ó dùn mọ́wọ́ ọlọ́n yìí tí ń wí yìí ó wúwo nínú òṣùwọ̀n bí alára sí ti kí ni mo ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ló wúwo tó ثقل وزن عرشه وبداد كلماته كلمة كلمة ولو عوبا بوسي قطو بلو يجو لو àbíká ní gbólóhùn yìí ń wí ní òǹdí wọn gbólóhùn ọlọ́run tó wà lérí ilẹ̀ ẹ̀dàkùtà lọ́wọ́ àmọ́ òǹdí wọn gbólóhùn ọlọ́run ẹ̀yọ́ màá yá mi jùwèríyà ìyá wa jùwèríyà ẹ̀kọ́níyà ọ̀kanú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam rẹ́lẹ́lá àníhá wọ́n ní ó ń ṣe àtìkárò lẹ́yìn àṣùbà wọ́n wá dìde àsìkò dùwà bí aago mẹ́wàá sí mẹ́wàá bọ̀ yẹn táwọn ṣe dùwà yẹn láka méjì mẹ́rin àbí mẹ́jọ má fi ilẹ̀ ò síkiri lóun náà síkiri ni o kọ wáyé kọ mọ́ sí dùá bóun bá ti yọ tán dùá ti bẹ̀rẹ̀ èyí tó bá ṣe níbẹ̀rẹ̀ ìgbà tó rùn yọ náà ń ní ṣòro kù dùá náà ni àmì ìtọ́ dáadì nígbà tí òun bá ti ràn yago mẹ́wàá mẹ́sàn àbọ̀ mẹ́wàá mọ́kànlá tí zúrì bá ti kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àsìkò dùá ti tán àwọn nǹkan tó máa dájọ́ síwájú ọlọ́run tó lọ lè bá nìyẹn ìyáwájú eré àwa ń ṣe àsìkáàrù látẹ̀yìn àṣùbà ànábì wá dé àsìkò dùwà lànàbì dé gago mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá yẹn ni ní jòwò ìríyà oṣù wa bí tó ti ní ọtí ọlọ́run látẹ̀yìn àṣùbà ẹ dákun àwọn ìyàwó tiwa kí ni wọ́n ń ṣe jàmá kí ni àwọn ìyàwó wa ń ṣe ń sálámà tán báyìí Facebook WhatsApp ọjọ́ lọ nítorí ọba bá kú náà lọ́ọ́ bá lọ́rùn o nítorí ọba sì ṣe náà wọ́n kà lọ́rùn ẹ wá sìkò fún ọtí ọlọ́run o iye wo fíìmù mọ́ iye wo bọ́ọ̀lù ọmọ ìyá mi gbogbo tí ò ní sáǹfààní fún ọlọ́run fílẹ̀ alábìnrin wa náà ti ọlọ́run bá níbi wá ní mo ti wí nǹkan kan e, lẹ́ẹ̀mẹ́ta nísìn ọ̀rọ̀ mẹ́rin ni mo ti wá kórè lẹ́ẹ̀mẹ́ta ó ti ju tí wọ́n ń ṣe látàárọ̀ lọ ìyàwó jùwèríà ní kíni kan náà anábìnrin subhanallah adada khaliqihi subhanallah adada nafsihi subhanallah sinata arshihi subhanallah midada kalimatihi àbíkú ní subhanallah adada khaliqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi àjọ ni ẹ jàmáà síkìrì ni ẹ nínú àwọn síkìrì òun náà ni àdùá ẹlẹ́ẹ̀kẹ́ni àdùá òun náà ni kámọ́ rántí ọlọ́run ẹ máa yá mi kámọ́ rántí ọlọ́run káwá máa béèrè tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ àdúrà tó ń ṣe yẹn tó ń tọrọ àforíjìn kọ́ foríjìn síkìrì ni ọlọ́run bá aláàní wal ladhina idha fa'alu fa'ishatan aw zalamu anfusahum ọlọ́run gbogbo àwọn tó bá ti dára wọ́n ti ṣèbàjẹ́ kan wọ́n ṣàbòsí fúnra wọn dákàrúlá wọ́n rántí ọlọ́run lọ́kàn wọn fásitàkùfàrù lédò ní obìnrin wọ́n máa tọrọ aṣàfúrúlá aṣàfúrúlá ó wà nínú ìjọsìn aṣàfúrúlá wà tóbi ilé anabi wa muhammad sallam anabi ani ẹ máa sọ pé aṣàkìfúrúlá lẹ́dí láìlá ilá wà láàyè kọ̀yúmú wà àtúbù ilé aṣàkìfúrúlá lẹ́dí láìlá ilá wà láàyè kọ̀yúmú wà àtúbù ilé ẹ máa wí ìmínà tó wà aṣẹ́fúnlá wa tó bìlẹ̀ òná wa aṣẹ́fúnlá lásán ọwà gbogbo ẹ̀ náà nìkan máa wí adébẹ̀ lóhùn lè má ṣe sámẹ́tì lójúmọ́ adébẹ̀ ní òun lè má ṣe ọgọ́rùn lójúmọ́ síkìrì ni ẹ bó ṣe rántí wọ́n ṣe tọrọ àforíjì yẹn sìn òun ṣe síkìrì ni bọ́ba ti ń tọrọ àforíjì ọlọ́run lọ́wọ́ máa sọ ìrùsí ni sàmà àlékún mi rárá ọmọ ìyá mi àdúrà ni o àbí ibo ní kọ́ lọ́wọ́ foríjì ọ̀ni síkìrì ni tí ọlọ́run pàṣẹ pé kọ́ ọmọ síkìrì ọlọ́run bá ní ẹ máa tọrọ àforíjì asọ́látù ala nàbì nínú síkìrì òun náà ni ká máa ṣe asọ́látù fún anabi wa muhammad ọlọ́run yá ayọ̀ lẹ́dínà amanu sọ́lù alẹ́ wasallimu taslima ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ẹ máa tọrọ ìkẹ́ àti ọlà fún anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni ma sọ́lá aláyẹ sọ́lá ẹni bá tọrọ àsàlátù kan fún mi láwọn ma sọ́lẹ̀ alá muhammad wa sọ́lẹ̀ anabi ni sọ́lá aláwọ̀ bí àṣírà ọlọ́run ọkẹ́ nígbà mẹ́wàá àna ọlọ́run kọ́ mọ́ bá ọ àna ọlọ́run kọ́ mọ́ bá ọ àna ọlọ́run kọ́ mọ́ bá ọ àna ọlọ́run kọ́ mọ́ bá ọ àna mi kọ́ mọ́ bá ọ àna mi nígbà lẹ́mẹ̀wàá kátó wá pé wá ṣe àsàlátù ogún ọgbọ̀n táwọn ṣe lọ mọ́wulẹ̀ ká bílá àdádì ọ̀pọ̀lọpọ̀ àdádì yẹn tẹ́lẹ̀ náà àlùjànnú ló gbé kalẹ̀ wọ́n ní eléyìí three thirteen eléyìí one thousand one and eleven níjọ́ tó wá ṣe one thousand twelve ló bá káwọ́ lérí ọláwọ̀n àjẹ́ wọ́n ti jí ó lé mọ́un lọ́wọ́ àdúrà wọn nígbà mọ́ àbí níjọ́ tó sùn ó ṣe three twelve three thirteen wọ́n sì ní kó ṣe kí ni lọ́wọ́ ní wàhálà ti dé ṣéwù àdúrà padà bàjẹ́ ìdáràn nọ́mbà ànábì lọ láǹfààní láti fi nọ́mbà sádùá lẹ́yìn ànábì kò sí ṣéwù míì láyé mọ́ tó lè fi nọ́mbà sádùá kọ́dà sàábà kan lè fi nọ́mbà sádùá nọ́mbà yẹn àyìnbáyà àkóbá tó tún ti fáwọn èèyàn rẹpẹtẹ àsàlátù yìí ó wà nínú ìrántí ọlọ́run àmọ́ má ṣe sàlátì lè fàtí o má ṣe sàlátì lè fàtí o èyí tà nábì kọ́ wa ní kò sí kíni kò sí tafsir búrú kẹsì ẹlọ́lẹ̀ ká dáadáa nígbà wọn ń sàlàyé lérí ayà yìí àwọn sàábà ní bóun ní ká ṣe máa ṣe àsàlátù fún ọ ànábì ní kúlú ẹ máa sọ pé aláwọ̀ sọlẹ̀ aláwọ̀ muhammad wà aláàlẹ̀ muhammad kàmá sọlẹ̀ tààlà ibrahim wa ala ali mubarak ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim tó níta ní gbé kalẹ̀ nù amadu jani ló gbé salatul fati kalẹ̀ èwo ló sẹnu méjèèjì èwo ló sẹnu alẹ́ alásìmì ó ní ṣé wà wọn ọ sọ pé anabi sọ pé <laughs> ẹgbọ́ nígbà anabi lọ tán tẹ́sí ti pé ni o ẹ ìpè ẹni bá ti salatul fati ẹyọ kan ó ṣe déédéé ìgbà tó bá ka Quran nígbà six thousand tíra Jawahirul Ma'ani tíra àwọn Tijaniya ni ó wà nílé rẹ̀ èmi náà ní ó bá ń bẹ̀. tí wọ́n bá ní kíní kan ṣe déédéé Quran nígbà six thousand kíní wọ́n sọ yẹn ajẹ́ pé àṣàlátù ju Quran lọ nígbà wọ́n lè ju Quran lọ sí nǹkan dáadáa nù. àmọ́ ilẹ̀ yìí ilẹ̀ Yorùbá torí pé àwọn ẹni wọ́n kọ́kọ́ wọlé láti Chad láti Niger tí wọ́n wá kọ́ àwọn bàbá wa kéwú bí àwọn àti àti àdìbò olúwọ̀ọ́ láti Senegal láti fásitì láti Cairo àwọn ni wọ́n gbé gbogbo àwọn ìròyìn ìyá fáwọn bàbá wa tó ti jẹ́ gbogbo gbogbo bíta wá ti wà wọ́n ní fatia kí ló fi lé sọlá <laughs> tẹlifàtì torí tó yé wọn nu wọ́n kún lọ́dà fún wọn ni wọ́n gbà pé fatia àti àsàlátù tó ṣe déédéé kòránì six thousand kíláàdé tẹ̀ ká fatia kò ní ìdíkà ká fatia mọ́ kò ní fatia náà bẹ̀rẹ̀ ara gbogbo àwọn fàbú yẹn iná là ń gbìyànjú láti ṣe kíni láti mú kú nílẹ̀ yorùbá kọ́lọ̀ mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ̀ fún alágbóyè ẹ̀sìn rẹ̀ tó pé o nínú àwọn síkìrì ẹ̀yọ́ màá yá mi ọ̀nà ní ká mọ́sà alhamdulillah alhamdulillah máa dúpẹ́ o máa dúpẹ́ o wà á bẹ́ẹ̀lù dùá àdẹ́bí ní àdúrà tó dájú alhamdulillah alhamdulillah máa dúpẹ́ o òun jí láàrọ̀ báyìí kí lọ́kọ̀ọ́kọ́ wí láì ní wà náírà lọ́wọ́ alhamdulillah ẹlòmí jí sọ́sibítù ẹlòmí jí tí wọ́n ó sì jí sọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n ló ti débí à gbọ́ lọ́wọ́ wà yìí wọ́n ní police station wà ma dúpẹ́ o ọpẹ́ náà ọba dúpẹ́ síkìrì ni ata ibu na abidu na hamidu na sa'ihun rọ́ọ̀kẹ́ una sajidun ọlọ́run ròyìn àwọn ẹni rẹ̀ nínú ròyìn tọ́lọ́run fi ròyìn wọn òun náà ni pé wọ́n máa síkìrì wọ́n máa dúpẹ́ wọ́n máa béèrè pé kí ọlọ́run ṣe fún ọ bọ́ bá ti jí sáyé tó dì sára pẹ̀lú ìmánì tí lọ tí ń bọ̀ tẹ́rẹ̀ ní bẹ́ẹ̀ lọ́nà bá ní ẹyọ kan tí ò ní ìmánì yóò ti pokùnso má dúpẹ́ o ọpẹ́ yẹn inú sí kiri ni lẹ́yìn náà kọ́ ọmọ wá jòkó sàdúà kọ́ ọmọ jòkó àdúà ipe mo fẹ́ jòkó àdúà ọ̀pọ̀ ọmọ lásìkò tó ọmọ fi jòkó àdúà wọ́n jẹ́ bọ́dà tí wọ́n sálámà tán wọ́n sálámà tán báyìí ó gbé fóònù ni ẹ̀lọ́ mo ti ń bọ̀ ibi tó ń lọ yẹn ewu lọ́wọ́ mi. ọ̀sàdúà ah! lẹ́yìn kọ́ sàdúrà lóru ọwọ́ fíìmù títí dáadáa fi tán o sì sùn bẹ́ẹ̀ owó èṣù lọ́wọ́ ọwọ́ lásìkò tó ọmọ a jòkó àdúrà ló ṣe lẹ́gbẹ̀ẹ́ àti káàdùn sọ́mọ́ ọ̀nàmọ́sá anábì ò lè má ṣe táàdà bí wọ́n ti ká sọ́mọ́ àtọ́jú ìdòkúlẹ̀ yóò fẹ̀yìn tì yọ̀ọ́kà ẹ̀yà lásàrì yọ̀ọ́kà ó wà nínú citadel of believer ẹ̀rọ lè ìwé yẹn prayer twenty seven ẹ̀ẹ́ka láàárọ̀ ẹ̀ẹ́ka lẹ́yìn alásàrì eléyìí náà ìrántí ọlọ́run ti mú lọ́wọ́ ẹ̀ ìsúnilẹ̀ citadel of believer prayer twenty seven ẹni tí bá ń kà á lójúmọ́ tí ń kà láàárọ̀ tí ń kà lẹ́yìn asir ọlọ́wọ́n bá aláwọ̀ máa ṣe nǹkan mẹ́ta fún aláwọ̀ máa dáàbò bò níbi aburú ayé yọkàn máa gbọ́ pé àjẹ́ ń bẹ oṣù ń bẹ àwọn àkà àṣàṣì yọkàn máa gbọ́ tí èyí jáde láyé nǹkan ò ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́wọ́n bọ́ máa bò láti àṣírí ọmọ bò iṣẹ́ tí bá ń ṣe ọlọ́mọ bára kàṣì láti rí búbò náà pẹ̀lú owó kì í ṣe owó tí tọ́jú àwọn wèrè tó lè sùn mọ́ lẹ́yìn ọlọ́run fẹ́ sọ́nà àwọn tí wọ́n rántí ọlọ́run ọba torí ìrántí ọlọ́run ọba pọ̀ mbẹ́ subhanahu rabbi hamdi ta sọ yìí náà ó wà mbẹ́ adada kálíkì ta sọ ó wà mbẹ́ alàtọ́ kà lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì nìyẹn tọ́ ẹ̀yọ́ mayami azikiri bil jawari àwa débi zikiri ti eríkè ara zikiri tá a fi eríkè eríkè ara zikiri tá a fi ṣe ẹ̀yọ́ mayami nínú ẹ̀ ní àsọ̀dá òun náà ló ti lágbára jù ọlọ́run sọ fún Musa innani anallah ọlọ́wọ́n bá ní Musa èmi lọ́lọ́run Allah la ilaha illa ana kọ̀sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn mi ọlọ́ fa àbódì ní máa sìn mí Musa wà á kí mi salata li dhikri kó o sì máa kírun ní gbogbo ìgbà kọ́ ọmọ bí ṣe síkìrì àwọn ṣe síkìrì lọ́wọ́ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah wọ́n wá pẹ̀rún ọ̀há síkìrì méjì síkìrì ó ti pàdé inna salata kanat ala lil mu'minina kitaban mawquta ọlọ́run ní irun tiẹ̀ mo fàṣekò sóhun lẹ́ẹ̀mọ̀ wọ àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn ọdún síkìrì yìí tó ń ṣe fídíà àsìkò mọ́kìrì yóò ti tó ẹgbẹ̀gbẹ̀ aláhà aláhà aláhà ṣé wo tó ẹni akírun ó lè dáhùn sí lẹ́ńkọ́ wọ́n lè síkìrì láàrin àkìbọ́rù ọlọ́run ní akírun nígbà díẹ̀ àárín kan ó ní wọ́n lè síkìrì láàrin àkìbọ́rù síkìrì tóbi jù lọ irọ́ ìtọ́lọ́run sọ ni pé bàbá ń kírun kẹrin máa rántí ọlọ́run lérí irun ó tóbi jù òun ló tóbi jù àwọn tàbí rántí ọlọ́run ọba lérí irun ẹ̀ kírun wọ́n tutù kutu báwọn èèyàn ìgbà ìfìrúnlẹ̀ ìfìrúnlẹ̀ irun èyí tó ń ṣe yín náà kọ́ èyí tó ń ṣe bídí àníyàn alákọ̀ọ́kọ́ tó bá dé pé súnà náà ni òun dòkó tó ń lẹ́yìn ó lè ọkọ̀ ọkọ̀ ara ìlẹ́la tó ń ṣe ọkọ̀ àti ọlọ́lẹ̀ kírun torí síkìrì ìrùn òun ní kíni òun lásìkò wọn bàtà rẹ̀ jẹ́ o sọmọ pé o tó bẹ̀ kó dìde nígbà ṣé òun ṣe alaala lọ́wọ́ àwọn tó bẹ̀ mo fi ní kọ́ mọ́sẹ̀gbẹ́ Tìjàníyà mọ́sẹ̀gbẹ́ síkìrì máa dá síkìrì ṣe ni tọ́ bá sẹ́gbẹ́ wọn máa dìyọ́ pẹ̀lú ẹgbẹ́ àtòfin rẹ̀ ṣé wọ́n tó bẹ̀ kó dìde ìwé ṣéun àsọlá ẹni wá mi orí ẹ̀ burú ni àsọlá èyí dáńsẹ̀ ètò lè dáńsẹ̀ àwọn ni ah, ọlọ́run na sọ̀lá àtàkà lákẹ́mẹ̀ wọ́n máa yà tí wọ́n máa díìsì ìdáṣẹ́ rí ni àtúbẹ̀ lásìkò ní bá tó wá máa wọlẹ̀ ní ah, níwájú séwù ọlọ́run ní kákìrì lásìkò séwù ní kò ti yà ẹ̀sẹ̀ ẹgbẹ́ tó ṣe nìyẹn ẹgbẹ́ tó máa ṣe nìyẹn ọlọ́mọṣẹ́ o anabi ni mọ̀ ní sẹ́kọ̀tọ̀ ní lẹ́yìn ẹni bá jílò wà ayékọ̀tọ̀ mọ̀rọ̀ àtàwọ́ wájú ìyàwó rẹ̀ mọ̀sánlá ya àwọn àjọ kí rákàtẹ́ ní jẹmíyà àwọn àtìyàwó ẹ̀ kó ti bá amínà zakiri na láà kẹfẹ́ ra wọn zakara wọ́n kọ orúkọ wọn sínú ìwé tí wọ́n kọrúkọ àwọn onísìkiri sí kí ni wọ́n ṣe tí wọ́n fi kọrúkọ sínú àwọn onísìkiri kí ni wọ́n ṣe wọ́n kẹrùn wọ́n ti yàwó rẹ̀ wọ́n dùn wájú ìyàwó anábìsì eh, ní ìyàwó tó jọ́kọ àbọ́kọ tó jíyàwó wọ́n gba ládá tí wọ́n bá jí ẹ̀kọ́ wọ́ bomi kẹwọn sí lójú wọ́n gba ládá lérí bó ṣe jí inú síkiri láwẹ̀ alákun ah, tátakù báàbá ń gbáwẹ̀ sáà náà ti ọlọ́ àbá náà ti ọlọ́ ó tó bẹ́ẹ̀ ọ̀run náà ti àlá gbóró mi ò ní mu àlá ni ọjọ́ mu wọ́n bá róúnjẹ ò jẹ́ oborí wòkú ò fóònù ọ̀tà torí pé zakati sadaka ó yé ó lè mú jáde àfikọ́jẹ́pọ̀ ọ̀run ti ọlọ́run kó tó mú jáde nìkan lọ dá làágùn ẹ̀ ọwọ́ fẹsẹ̀ ní tí ọ̀la agogo lè jẹ́ free money ah, ìrántí ọlọ́run alẹ́mi rẹ̀ fọwọ́ ìlú zikiri kí wọ́n láǹfààní zikiri ẹ̀yọ́ màá yá mi nílùú lérò bọ́ọ̀ bá wà náà àwọn tí wọ́n ṣe zikiri bí mo ṣe kà á lẹ̀ tí mo sì máa yà wá tàbí sí tó sì ń ṣe lọ́nà tá ànábì ń gbà ṣe àǹfààní alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ni pé ọkàn rẹ̀ balẹ̀ alladhina ọlọ́run ọba ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ibẹ̀ ti gbàgbọ́ a ọkàn yóò máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run aláàbẹ̀dẹ́kẹ̀lẹ̀ láàyè tẹ́tùmọ̀ innal qulub ọlọ́run ọba ní iṣẹ́ ìmọ̀ ní pé ìrántí ọlọ́run ní máa fọkàn yá balẹ̀ ó ní dákẹ́ subhanahu wa bihamdi la ilaha illallah la ilaha wahdahu la sharika lah ọ̀sán mọ̀ fi síkiri gbogbo gbà lẹ́yìn especially lásìkò tá a wà yìí tí wọ́n ń kidnap àwọn èèyàn káàkiri ọ̀nà tó gbà kọjá yìí náà wọ́n ti mú àwọn èèyàn o wọ́n sì gba tẹ́tẹ́ mílọ̀ lọ́wọ́ wọn kan tó fi wọ́n lẹ̀ wọ́n tún gbowó tí wọ́n tún pẹ̀lú míì tó bá ń jáde lọ tó ń travel tó ń lọ tó ń bọ̀ síkìrì lọ́wọ́ rẹ o lọ́mọ ni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àsìkò tí wọ́n ti operate tán wọ́n ti lọ tán kí wọ́n tó kọjá àbí kò ti kọjá tán ká tó dé Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ọlọ́run gbogbo àwọn ẹni ibú tí ń bọ́ lọ́kàn wa jáde ọkàn wọn sọ wá níbi aburú wọn wọ́n sì déwájú rẹ̀ wọn ní àfà brọ́dà níbòlò kan wá ẹ̀yìn kan wá ìwọ náà wá ọlọ́run lọ yí ọkàn wọn àmọ́ dákẹ́ ẹ̀yọ́ ma yá mọ́ lálàkàlà sàúsùbìlá o tí o fàtẹ́kùn sẹ́gbẹ́ oṣù lẹ́mẹ́ta àwọn olùmílà wọ́n dákẹ́ o síkìrì ma sọ́yàn lọ́wọ́ ta àti ṣètàn ọfẹ́ jáde bisimilahi tawakkaltu ala illa billah tó bá wọn rántí ọlọ́run ọba nígbà tí ara dẹ̀ ọ́ tó ń bẹ lọ́wọ́ rẹ tí gbogbo kan bẹ lára rẹ tọ́lọ̀ ń ṣe dáadáa fún ọ ọ̀wọ́n rántí ṣe síkìrì ẹlẹ́mìíràn ṣe síkìrì tó yóò sì yọ nínú kíni ọlọ́run gbé ìtàn anábì Yunus wa anábì Yunus ọwọ́ nú omi ọkọ sẹ́nu ẹja ẹja gbẹ́ja mi ẹja tó ń gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ah ó kégbe ó pè ọlọ́run ó bẹ̀rẹ̀ sí dárúkọ ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin subhanaka subhanaka la ilaha illa ó bẹ̀rẹ̀ sí zikiri ọlọ́run bá ní falawla annahu kana minal musabbihin ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá jẹ́ pé Yunus ọ wà nínú àwọn tí wọ́n ti subhanallahi tẹ́lẹ̀ tí wọ́n ti síkìrì lálàbí tàbí bàtù níhi ila yawmi yub'athun ìbá máa bẹ nínú ẹja àyẹn dídú àlìkìyàmà ni ẹja àyẹn ni ọba jẹ́ sàárè rẹ̀ àmọ́bà tó jẹ́ pé ìmọ̀ ń ṣe síkìrì àwa wọlá síkìrì tí ma ń ṣe yẹn ní àwa fi làá kúrò nínú bànújẹ́ kúrò nínú wàhálà tó bá ń ṣe síkìrì tí wàhálà bá ń bọ̀ ọjọ́ kan rẹ̀ ọba lẹ̀ alẹ́mọ̀ ya ọlọ́run ju wàhálà yìí lọ sọ́dọ̀ sọ̀fà táyà one forty four ọlọ́run mọ̀tàn foríjì fún ọ tó bá ń ṣe síkìrì gbogbo àwọn àṣìkárù sàánsọ́lẹ̀ kan àforíjì wà mẹ́ wàzákírún Allah wàzákírọ́tì àdàláhùláhùn magfiratan wa ajran azima ọlọ́run láwọn tí wọ́n bá náà ti ọlọ́run lọ́kùnrin tí wọ́n náà ti ọlọ́run lóbìnrin ọlọ́run láti pèsè àforíjì kalẹ̀ fún wọn àti ládàtọ́kọ̀ àforíjì wọn nìkọ́ ilé òun ṣe ìtọ́ ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ti fi síkiri lẹ̀ ọmọ ní àròdọ̀ àǹzikiri fa inna lahu ma'ishatan danka ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ti fi síkiri lẹ̀ tí ọ̀nà ti ọlọ́wọ́n ọlọ́wọ́n bá ní ìṣẹ́mi rẹ̀ ó lé ìṣẹ́mi rẹ̀ ó ṣe kí ni

adébọ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀síbá 50 ọwọ́ lọ láàrin ìlú ọwọ́ jẹnu káwọn yẹlẹ bá mọ̀ pé o ní ẹni bí tẹ̀síbá sí ọrùn kí ló fẹ́ ká mọ̀ wọ́n fẹ́ ká mọ̀ pé o ní kìrì lòun náà ni gbogbo àwọn ìyẹn òun ní kọ́lẹ̀ lọ́rùn láti fi rìyà àṣewọ̀n ìkọ́lẹ̀ káṣí nítorí ọlọ́run lẹ́yìn náà mùtábà bí mùtábà gangan mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí káwá ṣe bá ànábì ṣe ṣe ká sì ṣe lọ́nà tá ànábì gbà ṣe ibi mo fẹ́ jí lẹ́kṣọ̀ láǹdì sínú ká ṣe bá ànábì ṣe ṣe é ká sì ṣe lọ́nà tí ànábì ṣe kí ni tọ́gbà ṣe é nínú àwọn bídí àti ọwà ńlẹ̀ òun náà ni pé ká lè gbọ́wọ́ síkìrì lọ́dọ̀ àfa ipe àfẹ́ máa darapọ̀ máwọn onísíkìrì lẹ́yìn ìgbà tó ti gbà síláàmù <laughs> eléyìí ò sí nẹ́sìn wa ẹ̀yọ́ máa yá mi torí wọ́n gbé àwọn òfin kankalẹ̀ àwọn òfin yẹn lọ́mà tẹ̀lé àtàwọn àròrí kan tí wọ́n gbé kalẹ̀ yẹn lọ́mà tẹ̀lé tó sì gbọ́dọ̀ sí kíní tó gbọ́dọ̀ yẹsẹ̀ tó bá ti yẹsẹ̀ ó ti kú ní ọmọ jọ làwọn náà sọ pé ẹni bá gbọ́wọ́ tìjánìyà tó bá tún lọ lè gbọ́wọ́ tàríkà míì oye wọ́n ní ọ̀dà gẹ́gẹ́ bí ọba àlú tọ́lọ̀ lè dẹrú nílùú kan ìdí náà sọ pé èmi ti ń lílù mójú gbogbo yín lọ àwọn òfin wọn lọ́mọ tẹ̀lé onítẹ̀lé òfin tọ́lọ́mọ ẹlẹ́ẹ̀kejì ọmọ ṣe lápapọ̀ káwa láǹṣe síkìrí káwa tó káwa ráǹdì báyìí káwa tí aṣọ wáyé ti sáàrin káwa ní láìláha ìlàlá láìláha tí wọ́n sọ jáde lẹ́nu ọ̀dà ọ̀dẹ̀ pé àmọ́ bídíà tí wọ́n fi ni pé bí wọ́n ṣe jòkó papọ̀ tán jọ ń sẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì òun náà ni aṣọ tí wọ́n tẹ́ sí wájú yẹn nígbà tó dún ti àwọn kan nínú àwọn ò aṣọ mọ́ mo ní ẹ̀yìn tẹ́ ẹ̀ aṣọ mọ́ náà ẹ̀ ẹni kálukú ọmọ lọ́lẹ̀ dá sí ní ilé ara rẹ̀ lórí bàtà nẹ́bì mu tó rà nẹ́bì àtàwọn sàábà wọn ìpẹjọ bẹ́ẹ̀ lẹ́yìn náà òfin wà ipe lẹ́yìn magribi ni wàsífà ẹ̀dàkùn ìgbà wọlé nẹ́bì ní kámọ̀ tàṣíkàr lẹ́yìn àṣùbà àti lẹ́yìn kíni lẹ́yìn alásàrì àwọn gbé tí wọ́n sẹ́yìn magribi ẹ̀yìn magribi náà ló sì ṣe wọ́n wà ní tó bá ó tún san padà <laughs> òfin wọ́n fọ́n lófin tó ní sinimá lẹ́yìn náà wọ́n fọ́ lọ́jọ́ wípé ẹjọ́ báyìí làá máa ń jòkó àlàmísì mọ́jímájímà ni làá máa ń ṣe ìjòkó especially àwọn kàdìríyà àlàmísì mọ́jímájímà lẹ́ẹ̀pẹ̀jọ obìnrin àtọkùnrin wọ́n jòkó papọ̀ wọ́n máa ní hayyun dáìmù Allah la ilaha illallah màdídì ọmọ adún àwọn obìnrin ọmọ wa fò sókè obìnrin tí fò sókè tí wọ́n náà wà mẹ́ kí lọ́mọ tẹ́lẹ̀ ṣe yẹn ẹfẹ́ bíbejì lọ́nà sínà hayonda yóò wá fún ọ̀já ọ̀já green ó ní bàbá àtàwọn ńlọrin ló gbé wá ṣé bàbá yín ńlọrin lọ́lọ́run rán sí wa sáà náà bí máa ń ṣe bí ìṣẹ̀lẹ̀ mọ̀lá àwọn kan lórí youtube lónìí wọ́n fi kọ́nù wọ́n wá sọ ọ̀já bí àwọn sẹ̀lẹ́síà ayéyóndá ìmú bí sí wọ́n ń lókè nílọlẹ̀ Allah la ilaha illallah ẹ̀ mo ní ó dùn lẹ́nu àmọ́ kò sí ládàá rírí ẹ̀ torí ń tẹ̀sí ọlọ́run ra yín bá ànábì ṣèṣe ìjọsìn láṣẹ kí ni ìláṣẹ tí wọ́n dẹ́kọ̀ àfa àwọn àwọn fọwọ́ mérí aníkílódé wọ́n dáa ah, ẹnìkan ní ọ́dàkọ̀ àfa àwọn tí wọ́n fọwọ́ mérí níjọ́ kan lérí ẹ̀bá ṣe kí ni lérí ẹ̀bá bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ti máa gbọ́ àwọn fàbú oríṣiríṣi nìyẹn kí ni ti wàhálẹ̀ yorùbá ti pẹ́ gan wọ́n bí wọ́n bí gbogbo àwa yìí sí ọwọ́ gbogbo àwọn tá à ń sọ ní ẹnìkan wá ní gbogbo àwọn àbá àwọn àtọ́wọ̀ nílẹ̀ yorùbá ní alùsùn náà ọ̀rọ̀kọ̀rọ̀ ni àwọn alùsùn náà bẹnu lé àwọn òsì tó nǹkan àwọn bàbá yìí ní ọlọ́run tó ń ṣe ìbáadà àwọn èyí sísáwí pé ìjọ yẹn gbẹ yóò máa sàṣkárò nulẹ̀ yóò sì máa kírun wákàtí mara yóò sì máa ka koran lò àwọn yẹn wà àwọn ní ẹgbẹ́ wà àwọn fẹ́dọ̀ wà fẹ́dọ̀ tìjàníyà àmọ̀wíyà ẹ̀yọ́ màá yá mi nínú àwọn bídà tí wọ́n ń ṣe òun náà ní ká máa wọ sọrí sí ni wọ́n ní aṣọ táàbì sí síkiri òun náà ní aṣọ ara mi tẹ mọ́ wá láti maka ẹni tí ò bá lọ maka yọ lọ lè ra aṣọ ara mi lọ́jà gbogbo àwọn eléyìí eh, kò sínú ẹ̀sìn wa àwọn kàdíríyà ìlú làwọn ọmọ fi ń ṣe síkìrì ẹ mọ gbọ́hùn mùsùlùmí tí lùlù mọ́sálásí ẹ kọ́ rò pé àfi chọ́ọ̀chì mẹ́lẹ́gbẹ̀lẹ́ yìí tẹ bá wá débẹ̀ lẹ́rìí pé àfa alágbádá tó kí ọdún mẹ́jọ lọ́wọ́ ńbẹ̀ ó lùlù fáwọn obìnrin àtọkùnrin wọn làwọn ṣe síkìrì èyí tó wá ba nínú jẹ́jù wọ́n wá yín àwọn nǹkan ní àzákìrò àti àzákìrà àzákìrò ọkùnrin òun máa dùn fún ọ ní mòlúdì abalikọ́líbo ńlá náà mú tayé yá alifagara mi bí nàbí yìí mọ̀ yá yáṣe ibrahimu yáṣe ibrahimu yáṣe ibrahimu yáṣe ibrahimu ọya tètè kú ṣe ibrahimu lábàgbèrè àbí yà láà mọ̀mídùnà murshidina lillahi aṣẹ́kù ibrahimu ibn abdullahi mọ̀mídùnà ni pé ẹni tí ń fún wa ní tàǹfẹ́ òun náà ni eh, ibrahimu ọmọ abdullahi tó wà ní senegal bóò ló ṣe wá wà sí jẹ́nà pẹ̀lú yẹn ta ni mọ̀mídùnà jama ọ̀ṣọ́nu kùránì fastajaba lakum anni mumiddukum bi alifin min almalaikati murdifin kéwù tó kùtà àmàké ni ẹjàmá tó bá ti kéwù ojú rẹ̀ dà wọ́n sọ pé súnà tó ń ṣe yìí ọmọ tó ń ṣe kíni ọmọ tó ń ṣe ẹ̀yọ́mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn eléyìí àfilẹ̀ ẹ̀rọ obìnrin obìnrin tó ní kọ́ máa ṣe àsákìrà yóò gbọ́wọ́ sí ti báyìí yóò mú máìkì lọ́wọ́ yóò máa ní wọ́n máa lámùyẹ̀kùn láwùn ṣéèkùn fáyẹ́ fáyẹ́ ìbùlísù ṣe òun náà ó lè wí nìyẹn lọ́dún kan ó ní wọn lábúyẹ kan láwù ṣéhùn ó ní gbogbo ẹni tí ọba ti ní ṣéhùn fa ìbìlísù ṣéhùn náà ó ní ìbìlísù ní ṣéwà wọn wọn láì bó ṣe bínú ó wá ní ìsọkúsọ ló ṣe kíní ló sọ ìtayọ̀ pọ̀ sọ ní pé fa ìbìlísù ṣéhùn wú ọlọ́run ní kò sọ jáde jẹ́ yẹ àwọn ọmọ ọlọ́wọ́ ọlọ́wọ́ aláàríkọ́ sọ jáde káyọ̀ sọ mọ̀ pé ìbìlísù ní pé wọ́n àwọn mùrídìí ti sọ ní dòkó yẹn pé ànábì ti ń bẹ ní maka tí wọ́n sin síbẹ̀ ṣé òdòdòkó lẹ́yìn ni ànábì ti wá igbó púpọ̀ lọ́mọ gbọ́ mòlúdì ìwọ lọ́mọ mòlúdì kọ́ ọgbọ́ ọ̀rọ̀ tó gbọ́ tó ní ronú sùnmọ́ ìpèsè àdé muslims ṣé mùsùlùmí làwọn lè sá obìnrin ọwọ́ gbé máàkì sẹ́nu ní wọ́n kọrin wọ́n ní kẹ́ ẹ máa wojú obìnrin obìnrin dó wájú yín ẹlẹ́nsẹ̀sì wọ́n ní bóbìnrin bá ń bọ̀ kẹ́ ẹ máa rẹjú obìnrin kọrin ń jó ẹ̀ ń wò ẹlẹ́nsẹ̀ síkìrì ṣé síkìrì tọ́lọ́ nìyẹn yìí tó wọ́n ń fọ ọkùnrin tó ń dóhùn tọ́lọ́n ti sọ pé àá ẹ gbọ́dọ̀ dún fọlá tàkàdá nàbìlì kọ́ùl ọlọ́wọ́n bá ní ìyàwó àdẹ́bí ẹ̀ máa lé ohun fọyẹ́ ti máa lẹ́bi ìbìkọ́ níbi ìmọ̀ràn gbogbo àwọn tó wá láàrùn ṣìnà wọ́n máa fi ohun yín wọ́n máa fi gbádùn wọ́n máa wá ní èrò ṣìnà sí yín wàkúndà kọ́ùlà màrúfà ẹ sọ̀rọ̀ sharp ẹ sọ̀rọ̀ normal àdákẹ́rọ̀ tí wọ́n ń dohùn kí lọ́pàdà bí ń sì ń bí lóòótọ́ torí pé tí yọ́ bá ti dohùn yẹn tán àwọn kan máa pè é lẹ́yìn àgbo pé àdákẹ́rọ̀ àìníkọ́ arí mi ni mọ́tò pé èmi náà mo ní ìyẹ mo ní ìyàwó kan tó fẹ́ ṣe fẹ́ kọ wá ṣe títí títí tara wọn lọ́bi tó ti síkè ni tó ti mélòó lọ́wọ́ àlẹ́ èmi ti lọ́kọ mẹ́rin kọjá ọkọ márùn ẹ̀yọ́ máa yá mi owó fi ìyàwó tiẹ̀ lẹ̀kọ́ máa lọ dùn òun ta irú ìsìlámù ó nìyẹn àwọn sọ fún yín pé akàtà

islam kọ́ yẹn gbọ́wọ́ kọ́kọ́ bọ́wọ́ rẹ kò ná lára ajá kàfáyá kọ́kọ́ bọ́wọ́ rẹ kò ṣé dábẹ́ ká máa ní ẹjọ́ máa bẹ́ẹ̀ bá pariwo ego ẹnìkan yín wọ́n gbá bọ́ọ̀lù ni ó rò pé wọ́n sọ ego tó bí báyìí oyè ó wí pẹ̀lú agbára bó ṣe sọdá nìyẹn bá di ego ego ego ego ego ego ego ego ego ego ego ego. sórí gbogbo tó bá ti ń sọ tó bá speed tí ọ̀kadà bá ń speed kí náà ṣẹlẹ̀ ọmọ àtọ́mù ni tó bá ń sọ nǹkan kan tó bá ti ń speed jù oyé tó bá ti kọjá normal oyé o lè máa wí lọ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ jàsíbíà ò sí lásìkò ànábì o jàsíbíà ò gbẹ́nì kan rí lójú ànábì wa Muhammad káwọlé alúwà kálá àṣẹ síkiri inú ilé alúwà àmọ́ àṣẹ síkiri inú ilé kò kínú jimá kò kínú jama aláàni wọ́n rí kàwọn máa rọ́kẹ̀ẹ́ aláàni lọ lè rúkú pẹ̀lú àwọn tí wọ́n rúkú ibò làwọn tí wọ́n rúkú wà ó wà nulé ó wà nulé olóṣù mẹ́ta olóṣù mẹ́rin olóṣù mẹ́fà ọlọ́dún kan wà ọlọ́run ṣe síkiri ó kírun jama ó kírun jama ọlọ́run ni àlèkí jama ọlọ́run ni àlèkí ọ̀ràn yẹn ó sì dáhùn ọwọ́ ni wọ́n ṣe síkiri gbogbo àwọn tó bá ti yapa ṣẹ̀rí àbáwọn ẹ mẹ́jẹ̀ àbáwọn ṣe lẹ́yìn náà kábà ní àǹgbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn àfáà kátó lè ṣe la ilaha illallah wípé mo ti mọ ẹ̀dàkùn sẹ́ yọ̀ǹda kí kí n ṣe tọ́wọ́n ní mm, ah, ọ̀dà padà wá padà wá báwo <laughs> àwọn bíbù yẹn wọ́n sọ lágan o fún àwọn tí ọba kéwú ni o àwọn tọrọ ọba yé ni o ṣẹlẹ àwọn tọrọ ọba yé òun ṣẹlẹ lọ́dọ̀ wọn tí wọ́n fi máa fi ṣe fáàrí káàkiri ẹ̀yọ́ máa yá mi zikiri pẹ̀lú ajo kò lọ zikiri pẹ̀lú oògùn kò lọ zikiri pẹ̀lú bídíà kò lọ papọ̀ tó fẹ́ ṣe zikiri lọ́lẹ̀ kéwú nígbà nábì fi ṣe zikiri lọ́lẹ̀ ká ọ̀nà tá nábì gbà ṣe zikiri tiẹ̀ òun náà ní kí wọn náà máa fi ṣe zikiri ti tiẹ̀ mo bẹ lọ́wọ́ àlá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́n sàlékún ìmọ̀ wa kọ́sàlékún ìbẹ̀rù ọlọ́wọ́n bá wa kọ́sàlékún àgbọ́yé wa kọ́lọ́wọ́n bá wa alákòófẹ́ asúnà kọ́lọ̀wọ́n jẹ́ abáládá náà lọ́dọ̀ ọlọ́njọ́ alkiyama kọ́lọ̀wọ́n bá aláà kọ́lọ̀ gbogbo tó bá jẹ́ bọ́ àti òkùnkùn fún ọlọ́kan ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀wọ́n bá aláà kọ́ dájú wa kọ́lọ̀wọ́n bá aláà kó fi aṣínú àwọn tí ọmọ náà ti ń sámà kọ́lọ̀wọ́n bá aláà kó pa wá dáadáa kó أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا